mo kí n kábọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébánkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìfilọ́lẹ̀ ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ ìdáná gáàsì tá a mọ̀ sí CNG buses ní olúlulẹ̀ wa àbújá láti lè mú kí ìrìn àjò ọkọ̀ kó rọrùn fún àwọn ènìyàn ní ìlú náà àwọn ọkọ̀ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní àná ọjọ́ ajé ọjọ́ kejì oṣù yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àfihàn rẹ̀ lórí ayélujára èyí tó máa ń polongo gbogbo ohun tí iléeṣẹ́ ààrẹ ń ṣe. gẹ́gẹ́ bí ìròyìn àwọn ọkọ̀ ọ̀hún yóò máa gba ojú òpópónà tó gbajúmọ̀ bíi mararaba sí eagle square àti sí berger pẹ̀lú ìjọba sì ti wí pé àwọn ọkọ̀ wọ̀nyí náà ni yóò máa kó àwọn èrò ní ọ̀fẹ́ láláì gba owó kọ̀ọ̀kan lọ́wọ́ wọn fún bíi ogójì ọjọ́ ètò ọkọ̀ ọ̀fẹ́ ọ̀hún yóò sì tẹnubọ epo tó bá máa fi di ọjọ́ kẹfà oṣù kínní ọdún 2025. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìṣèjọba ìpínlẹ̀ èkó ti kéde ìpinnu láti ti o ojú òpópónà agbègbè àjọsẹ̀ adéògùn tó wà ní Victoria Island ní ọjọ́ àìkú tó ń bọ̀ yìí ti ń ṣe ọjọ́ kẹjọ oṣù yìí láti bí agogo mẹ́fà òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán tí àwọn ọkọ̀ yóò sì darí gba ọ̀nà mìíràn níbi àwọn àkókò wọ̀nyí kọmíṣánná fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ìyẹn Olúwaṣeun Ọ̀ṣìyẹmí ló ṣe ìkéde yìí ní àná ọjọ́ ajé tó sì ń ṣe àlàyé ìdí tí èyí fi fẹ́ wáyé láti lè mú kí àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣe ìwọ́de fún ìmúrasílẹ̀ ọdún kérésì sí i kí wọ́n ba lè ráyè láti ṣe bẹ́ẹ̀ ọ̀ṣẹ́yẹmí ló wá ń rọ àwọn awakọ̀ láti ṣọ́ra gidigidi ní àwọn àkókò wọ̀nyí kí wọ́n sì tẹ̀lé àwọn òfin ojú òpópónà kó má bàa sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ nínú ìkéde ọ̀hún náà ni wọ́n ti wá yànnàná àwọn ojú òpópónà mìíràn èyí tí àwọn ènìyàn lè gbà dípò ọ̀nà yìí títí àkókò náà yóò fi re ọjà lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ olùṣọ́ àgùntàn àgbà àti alábòjútó àgbà fún ìjọ Mountain of Fire and Miracles Ministry MFM Daniel o olúkọ̀yà ni ó ti ń sọ wípé orílẹ̀-èdè nàìjíríà nílò ìdásí elédùmarè ní àkókò tá a wà yìí nítorí kò sí ọgbọ́n ènìyàn kankan tó lè tún orílẹ̀-èdè nàìjíríà ṣe olúkọ̀yà ló sọ èyí níbi ìkẹ́kọ̀ọ́gboyè ìkẹrìnlélọ́gbọ̀n àti ìkárùndínlógójì èyí tí ilé ẹ̀kọ́ ìmọ̀ ìgbàlódé ti ìlú àkúrẹ́ tá a mọ̀ sí fúta tí wọ́n ń ṣe olùṣọ́ àgùntàn náà ló sọ wípé òun ní ìgbàgbọ́ wípé àdúrà àwọn ìdojúkọ èyí tí àwọn mẹ̀kúnnù kojú pàápàá jùlọ láti rán àwọn ọmọ wọn lọ sí ilé ẹ̀kọ́ ní èyí tó ń fún òun ní ọgbẹ́ ọkàn nígbà gbogbo. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje Yorùbá máa ń pa òwe kan wípé odò tó bá gbàgbé orísun rẹ̀ gbígbẹ ni yóò gbẹ wọ́n tún tẹ̀síwájú wípé ọmọ tó sọ ilé nù ó so àpò ìyàkọ́ àgbà òṣèrébìnrin Rita Edochie ló ti ń fi ìbínújẹ́ rẹ̀ wọ̀n lórí àwọn ọ̀dọ́ àti àwọn ọmọ èyí tí wọ́n máa ń gbàgbé àwọn òbí wọn pàápàá jùlọ àwọn ìyá wọn nígbàkúgbà tí wọ́n bá ti ní owó lọ́wọ́ Edoṣe náà ló tẹ̀síwájú láti sọ fún àwọn ọ̀dọ́ wípé kí wọ́n kọ́ bí wọ́n ti máa ń tọ́jú àwọn ìyá wọn nígbà tí wọ́n ṣì wà láyé dípò kí wọ́n máa ṣe ayẹyẹ ìkẹyìn àyágbọ́ ọ̀rọ̀ àmọ́ nígbà tí wọ́n bá papòdà tán wọ́n ní kòkò kò báyìí là ń rọ fàdìtì èyí ló mú kí ó máa sọ fún àwọn ọ̀dọ́ àwọn ìjìyà tó rọ̀ mọ́ kí ènìyàn gbàgbé àwọn lọ́kọ̀ tó wà wọ́n wá sáyé àti fún kíkọ̀ láti ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọmọ sí òbí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà Lúmọ̀ọ́ká ad adẹ́rìn-pòṣónú nì tí àwọn ènìyàn mọ̀ sí Délé ọmọ wòlíì àgbà ni ó ti ń kí ọmọ rẹ̀ ọkùnrin David kú ayẹyẹ ọjọ́ ìbí àwòrán ọmọ náà ló gba orí ìtàkùn ayélujára kan bí ó ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún irú ẹ̀bùn iyebíye èyí tó fi fún òun yìí àti irú ayọ̀ ìkọ̀kọ̀ àti gbangba tí ọmọ náà máa ń fún òun gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé lọ́wọ́ tí a wà yìí Délé àti ìdílé rẹ̀ ṣì wà ní orílẹ̀-èdè Canada níbi tí ó ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí fún ọmọ òun bí ó ti ń pé ọmọ ọdún mẹ́jọ lókè èpè Délé ló tẹ̀síwájú láti máa fi yé àwọn ènìyàn wípé ìkíni àti ayẹyẹ yìí kò tí ì jẹ́ ojúlówó tí òun bá kùnà láti gbàdúrà fún ọmọ náà tó sì ń ṣe àdúrà fún wípé Ọlọ́run yóò túbọ̀ mú dàgbà sí nínú ọgbọ́n àti òye. Ọya fún wọn ní ṣe mọ́ọ̀rù gbèsè gbé wálẹ̀ gbèsè gbé kó wálẹ̀ ọya gbèsè gbé gbé yé azabu a àrègà olúwẹ̀gbà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún bá a bá pa ẹnu wa dé láti dúpẹ́ oore orí ẹni tó ṣe oore òní láti ṣe òmíràn èyí ṣokùnfà bí àgbà òṣèrébìnrin Fausat Balógun tí àwọn ènìyàn mọ̀ sí Madam Ṣadé tàbí Ṣadé tí ò lọ́gàá tí ó ti ń dúpẹ́ lọ́wọ́ òṣèrébìnrin Bíọ́dún Ọ̀kẹ́wò tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ ọmọ bọ̀tí àti ọkọ rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé Madam Ṣadé kò sọ ohun kan pàtó tí àwọn wọ̀nyí ṣe fún un ṣùgbọ́n ó mọrírì ohun gbogbo èyí tí wọ́n ṣe èyí tí ó sì ṣòro fún òun láti pamọ́ra kò ṣàìsọ nípa ìfẹ́ èyí tí wọ́n fi wọ̀n sí òun lóòrèkóòrè nígbà tó rọrùn àti ìgbà tó kù díẹ̀ káàtó ó ṣe é ní àdúrà fún àwọn tọkọtaya òun wípé òun kò ní wá wọn tì lókè pẹ̀ bẹ́ẹ̀ ni òun ò ní fojú sunkún wọn láṣẹ Èdùmàrè. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèrékùnrin Ibrahim Shatta ní gbogbo àwọn ènìyàn olólùfẹ́ tòun ti ìlú mọ̀ọ́ká ni wọ́n ti ń kí ikú oríire bí ó ti gba àmì ẹ̀yẹ méjì ní ọjọ́ kan ṣoṣo bí àwọn àgbà ti máa ń pòwe wípé ọmọ tó bá ṣiṣẹ́ déédéé yóò máa ní àsìkò ìgbádùn Chatta fúnra rẹ̀ ló fi ẹ̀rọ ayélujára rẹ̀ kéde yìí níbi tí ó ti ń fi àmì ẹ̀yẹ méjèèjì dá a lọ́lá fún iṣẹ́ takuntakun tí ó ṣe òṣèrékùnrin náà tún tẹ̀síwájú láti máa dúpẹ́ lọ́wọ́ àwọn agbéfùmùsíta àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ṣùgbà òun láti lè ṣe gudugudu méje yàyà mẹ́fà kó má bàa fa orí apá kan dá apá kan sí Chatta tún fi ìkíni ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ̀ ní ilẹ̀ yìí àti lókè òkun fún ìfẹ́ àti àtìlẹ́yìn tí wọ́n ṣe. year two thousand and twenty-four is Ibrahim Chatta ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ìfẹ́ dàbí àdánwò fìtílà sì tún ni gbajúmọ̀ òṣèrékùnrin Adéníyì Johnson ni ó ti ń fọ̀rọ̀ àpọ́nlé kí ìyàwó rẹ̀ ìyẹn òṣèré Ṣèyí Ẹdùn bí ó ti ń kí fún okun àti àdúrótì rẹ̀ láti ọjọ́ ìwá tá a bá gbàgbé wípé níbi ọjọ́ díẹ̀ sí ara wọn náà ni òṣèrékùnrin náà kọ lẹ́tà ìmọrírì sórí ìtàkùn ayélujára rẹ̀ láti máa fi kí àwọn ìbejì rẹ̀ láti wá mọrírì arábìnrin ọ̀hún tó ṣe ọlọ́kọ̀ àwọn ọmọ méjèèjì wá sílé ayé láyé tó sì tún jẹ́ ẹ̀jẹ̀ ìfẹ́ rẹ̀ fún un wípé òun yóò tẹ̀síwájú láti máa ṣe bí bàbá àti ọkọ fún un títí tí àwọn yóò fi jọ dàgbà dògbò kí àwọn tó rí ibi tí àgbà ń rè. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹni tí ọdún bàbá ó yẹ fún un láti ṣọpẹ́ ayẹyẹ ọjọ́ ìbí òṣèrébìnrin tọ́pẹ́ ọ̀ṣọ́bà ni ó ti ń gba orí ayélujára kọ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká ti ń kíkọ ayẹyẹ orí kádùn ọ̀kan lára àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ ìyẹn Bíọ́lá Adébáyọ̀ ní òun náà náà tún kí ọlọ́jọ́ ìbí náà kú oríire kú àjàbọ́ sínú ọdún tuntun rẹ̀ yìí inú ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń dùn tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ayẹyẹ ọjọ́ ìbí òṣèré náà kò bá nínú kòtò gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé láìpẹ́ yìí ni òṣèrébìnrin yìí ṣe iṣẹ́ abẹ tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì ń ṣe àdúrà wípé kí iṣẹ́ abẹ ọ̀hún kó yọrí sí ire àdúrà náà ni wọ́n tún wá ṣe fún wípé ìlera kún ìlera nínú àlàáfíà ni ọlọ́run yóò fi jíǹkí rẹ̀ nínú ọdún tuntun yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀ ìkíní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ránṣẹ́ ìkíní kú oríire tí tẹlifíṣàn Orísun bí wọ́n ti ń ṣe ayẹyẹ ọdún kẹtàlá tí ìkànnì ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní gbóhùn sáfẹ́fẹ́ àgbà ọ̀jẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ àti ọ̀gá àgbà iléeṣẹ́ èsì mídíà Ṣògorẹ́nìkejì Àbíọ́nà ni ó ti fi ìtàkùn ayélujára Facebook rẹ̀ kí ìkànnì tẹlifíṣàn ọ̀hún tí kò ṣàìdúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ náà ìyẹn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ Olúfẹ́mi Adéríbigbé tí ọ̀pọ̀ mọ̀ sí Kwame fún ip ipa pàtàkì èyí tí ó ti kó láti bí ọdún mẹ́wàá sẹ́yìn nínú ayé òun àìkà ìníye àwọn alábàáṣiṣẹ́pọ̀ tó ń ti àwọn òṣìṣẹ́ náà ní Ṣògorẹ́nìkejì ń dúpẹ́ lọ́wọ́ wọn fún ìfọwọ́sowọ́pọ̀ láti mú iléeṣẹ́ ọ̀hún tẹ̀síwájú tó sì ń gbàdúrà wípé kí iléeṣẹ́ náà kó túbọ̀ máa tẹ̀síwájú kó sì máa ròkè sí i. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí ṣùgbọ́n ká tó máa ṣe ẹnu kù ẹ máa rántí òwe àwọn àgbà kan tó sọ wípé ìgbẹ̀yìn ló ń dun olóòkú àdá ohun tí a bá sì ṣe sílẹ̀ náà la máa dé bá adébànkẹ́ aládé lórúkọ tí èmi ń jẹ́ ire àti ayọ̀ láòtún máa fi pàdé ó dàbọ̀.